Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè wípé ṣé ó dáa kí obìnrin máa da kó máa ta body spray àbí kó máa ta bóyá bíi perfume ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí lílo perfume yìí tó bá ti wà lábẹ́ àwọn ohun tí ó tẹ̀lé òfin ọlọ́wọ́ ọba kò sí láìfi tóbìnrin bá ń ta irú àwọn nǹkan bẹ́ẹ̀ àti pé láwùjọ tó jẹ́ pé àwọn èèyàn wọn ti ní àgbọ́yé àkọ́kọ́ ni wípé a ti mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó rẹkọmẹ́ndì gbogbo tó bá ti ń jẹ́ pẹ̀fẹ́mù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ body spray ni ó rẹkọmẹ́ndì ẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọkùnrin ní gbogbo gbà wà nulẹ̀ ni àbí wọ́n jáde àbí wọ́n lọ sí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó rẹkọmẹ́ndì ìṣesí ànábì náà ànábì mi nínú ilé ayé nǹkan mẹ́ta náà ni àwọn nǹkan tí ọlọ́run bá fi ìfẹ́ sí mi lọ́kàn nínú ẹ̀ ní atib òun náà ni tùràrí aládìídùn tó ní oorun tó dáa ìyẹn ni perfume so ṣùgbọ́n fún obìnrin ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wọn láti máa lo perfume nígbà tí wọ́n bá fẹ́ jáde kúrò nínú ilé body spray yìí perfume yìí tó bá jẹ́ pé àwọn obìnrin wọn ń lò nínú ilé wọn ní abẹ́ àwọn òbí wọn àbí nínú ilé ọkọ wọn ni wọ́n ti ń lò tó sì jẹ́ wípé gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ jáde aṣọ tí wọ́n fi perfume àbí body spray sí wọ́n á bọ́ sílẹ̀ wọ́n á wọ ìmí tó jẹ́ pé kò sí body spray ńbẹ̀ eléyìí kò sí láì fi ńbẹ̀ torí wípé kóbìnrin wà nulẹ̀ kó túnra ṣe eléyìí nínú tí Islam recommend tó ṣe wọ́n lójú kòkòrò lé lórí ni ṣùgbọ́n tí wọ́n bá ti ń jáde kí wọ́n má múra ní ìmúra tá a máa jẹ́ fìtínà fún àwọn ọkùnrin nínú tó lè jẹ́ fìtínà fọkùnrin òun ni òórùn tó bá ń jáde láti ọ̀dọ̀ obìnrin eléyìí ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ ṣọ́ra tó bá ti jẹ́ pé ibi tí àgbọ̀yé ti wà ní tí a mọ̀ wípé àwọn obìnrin tá ń tà fún wọn ní máa lọ fi ṣe àwọn display bá inú ilé wọn ni wọ́n ti ń lò kò sí láì fi lẹ̀ èèyàn wá gbọ́dọ̀ ṣọ́ra torí èèyàn lè máa wò wípé ẹ ẹbí láwùjọ wa àwọn obìnrin tí wọ́n ń lo iná wọn kì í ṣe mùsùlùmí àbí wọn kì í ṣe alágbọ̀yé àwọn nǹkan tọ́lọ́n bá ti ṣe léèwọ̀ fún mùsùlùmí èèwọ̀ náà ni fún àwọn kèfèrí torí pé nǹkan yẹn ò dáa lọ́lọ́run ṣe ṣe ní èèwọ̀ tí ti yé èèwọ̀ ni tó jẹ́ yẹn fún mùsùlùmí kèfèrí náà ohun tí ó yẹ kán jìnnà sí ni torí pé ó yẹ kí àwọn náà gba Islam kí wọ́n jẹ́ mùsùlùmí ohun tí ò bá ti dáa fún mùsùlùmí kò dáa fáwọn náà tọ́lọ́n bá ní ká má jẹ lẹ́dẹ̀ bí ó ṣe dáa fún mùsùlùmí láti jẹ lẹ́dẹ̀ bẹ́ẹ̀ náà ni ò dáa fún kèfèrí náà láti jẹ nǹkan náà bá kò fi wá ṣe oúnjẹ dáadáa àwọn tá a bá ń tarú nǹkan bẹ́ẹ̀ àyè láti ṣọ́ra tó wá jẹ́ pé tọkùnrin là ń t'a àtàǹtà fọkùnrin tó dẹ̀ jẹ́ pé ibi tá a ti ń ta iná ọkàn tún balẹ̀ pé kò ní jẹ́ látara pa ń relate mọ́kùnrin á tún bí fìtì náà fún wa àbí fáwọn ọkùnrin náà tó kò sí láì fi mẹ́ kọ́nà ọba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ṣùgbọ́n tó bá ti jẹ́ títí obìnrin ni a gbọ́dọ̀ ṣọ́ra kọ́nà fi wá ṣe kòǹgẹ́ dáadáa barakallahu fi.